والفوقان وأشهد أن لا إله إلا الله ولي الإحسان وأشهد أن محمدا عبده ورسوله المبعوث رحمة للإنس والجان وعلى آله وصحبه ما حال حينه وآن آمن اللهم علمنا ما ينفعنا وانفعنا وزدنا علما نافعا وعملا صالحا ورزقا طيبا انك ومن ذلك القاب عليه اما بعد قال النبي صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين أن يكون ثم العبد فدع الله سبحانه بدنا فعلا تبدو الله في الأصول الوفاية لها أحكام المقاصد إذا نعلم من إياك نعلم وإياك نستعين نحن نعطيك ولو إياك نعبد وإياك نستعين òun náà آية إياك نعبد وإياك نستعين آية تقول nasta'in ara àtúntò náà kọ̀ á nìyí. شبكتان استنى الله من مجموع فتاة بكنا نقيم إنه مدارس السالكين وما تروا حسن البصري وبعد الله سبحانه وتعالى ọlọ́run ọba sọ àwọn tí ìrẹsọ́ ọlọ́run ọba sọ kalẹ̀ ọgọ́rùn-ún ọmọdé anzọrọ máwọn ní ẹ̀ṣẹ́ tuntun ọwọ́ ní àwọn tí ìrẹsọ́ ọlọ́run ọba sọ kalẹ̀ yìí fún ọmọdé yìí awúgbà ònúmáhá àwùmá ẹ̀ṣẹ́ tuntun àwọn ìgbà tó wà ní àwọn tí a yìí ọlọ́run ọba ti túnú tí ìrẹ̀ náà nìkan òun náà والإنجيل والزبور والقرآن ثم أوضع علوم هذه الأربع الفرقان lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala wọ́n kó àwọn ìmọ̀ tó wà nínú síra mẹ́rin yìí ọlọ́wọ́ bá tún kó gbẹjọ sínú Al-Qur'an ثم أوضع علوم القرآن قال هذا الكتاب الله سبحانه وتعالى في المفصل الله سبحانه وتعالى الله وصفه gbogbo وانا سؤال جوز الله àjọ ọlọ́wọ́ bá tún kó المفصل كلاب المفصل المفصل يقولون بأنه أوضوع القرآن إليه لا هو مذاهب في أعمال كلاب المير إليه المفصل نتبرك كلام بيني كلام المفصل هذه من حاجة وفي مثل ذلك ونحن بيتون في لكثرة الفصول بين الصور أو بطن يعني kò ń pẹ́ sí àwọn ilé yóò parí tó ayé ti bẹ̀rẹ̀ ilé yóò parí tó ayé yóò bẹ̀rẹ̀ lórí pẹ̀lú fanfan. àwọn fọ́nkú náà sì ní ọ̀nà mẹ́ta ló pín sí ẹlẹ́bí nípa ìlú ṣe sọ́nù ìfàn a ní ìwádìí ìfọ́sọ́n ẹlẹ́ àwọn ìfọ́sọ́n afẹ́lẹ́ kẹsàn àwọn ìfọ́sọ́n nínú àwọn ìfọ́sọ́n ti bẹ̀rẹ̀ eléyìí ẹ̀rọ nínú àwọn àwọn ọmọ òun náà ti pé wọ́n tó ti bẹ̀rẹ̀ láti ṣùgbọ́n ṣùgbọ́n dé náà láàrín tó kéré yìí adúmọ̀ àwọn àpapọ̀ tó bẹ̀rẹ̀ kúlẹ̀ ọ̀pọ̀ nínú ṣẹ́lù tó wọ́n ṣe lórí mọ̀tọ́tọ̀ kọ̀lí wọ́n mú wọn ní alùpùpù lórí wa nítorí ọ̀gbẹ́ni tó rọ̀ sí ìlú lẹ́nu fọ́sọ̀rí الحجرات ثلاثة يقول وهو الجليل ومن عدد السورة السحا وقص وما بقي قصاره إلى نقص إما أعوان المسلمين فضل في ذلك أو ذا لا صوت الحجرات سو أجل طوال المفصل على الحجرات يعني عبدا Àwọn ọmọ mi náà àbáṣe tí wọ́n ní bọ̀há wọn kọ̀. Àwọn tó lẹ̀ ọlọ́dún wọ́n tún wọ́n bẹ̀rẹ̀ láti àbáṣe bí bọ̀há. Èyí tó wá kù láti fi tọ́jú bọ̀há gbéra wọn ti sọ́ọ̀ ní pàṣẹ. Ọ̀rọ̀ kẹlẹ́ àwọn ọmọ àwọn pàṣẹ. Àmọ́ àwọn tí owó máa bá gbọ́ tí wọ́n gbọ́ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá wọ́n náà ti àgbẹ̀ mẹ́fà ẹ̀rẹ́ sàbálòpọ̀ ìsìnà rẹ̀ hàlìsì kan àdínà bùkà ìyàwó bẹ̀rẹ̀ ìlàmù ìlàmù ìlàmù nù fẹ̀yìhẹ́yì ọdún náà máa ń bá sọ̀rọ̀ ó ń wá ní fẹ́ ìyàwó fún mi أن تنأتي أبي امرأة ذات حسب فكان يتعاهد كبتها فيسأل الباعية قلني براءة فيعقوب قوت يعوق بي تلدو كسومي قال ما وانا وانا لو طبعا كفع لا والله يعني كي امرأة الابن او امرأة الأرض يعوق بي وهو يعني مثلا كفع wọ́n ní bàbá ìnáwó ń bèrè lọ́wọ́ ìwé àgbò ní ọkọ̀ rẹ̀ yàwó máa ń sọ̀rọ̀ rẹ̀ pé ní ẹ̀nà ọ̀rẹ́jú ọdún lọ́jú ní ìlànà ìyẹ́pà lẹ́nà ìwọ́ṣẹ́ wọ́n ní ìlẹ́sì lẹ́nà tẹ́lẹ́mẹ́ múlù àgbẹ̀yà. ìgbà mọ́tàlá ọkọ̀ mi mọ́tàlá ọkọ̀ mi ò kọ́ ìtẹ́sí pé àtìpà tí ó ti fẹ́ wa kò sí wa látọ̀ wò ìgbà tó wá pẹ́ bàbá wa ló fẹjọ́ abdullahi bin ahu ìyẹn pé ahu bin ahu ó ló fẹjọ́ mọ́ ìrẹsọ̀ abdullahi sọ̀dọ́bà muhammad sallallahu alaihi wa sallam ẹgbà ń kíyà ò lẹ́sọ̀ àníwọ̀ wá ní kó kéde wá ìgbà tó wá bin ahu wá dé wá sọ̀dọ́bà ó ní asókùnkú lẹ́yìn ìgbóngbà ìlú tí wọ́n ti àìsàn ìlànà tó kí ìfẹ̀jẹ́ tó lọ máa ń payọ̀ fọ́ àn ó ní kú ìlànà ìlà gbogbo owó ní máa ń payọ̀ fọ́ àn àníwá sọ pé ó sì máa gba ọjọ́ mẹ́ta lóṣù kan sì máa payọ̀ fọ́ àn pẹ̀lú oṣù kan àtàkùn àwọn ọmọwọ́n ní pé à òbí àtìsàn òbílẹ̀ àìdílágbà àmúlágbà ìyẹn lọ àìsàn ọ̀dáná máa gba tún pẹ̀lẹ́pẹ̀lẹ́ àìyá ìjùmọ̀ ọ̀dáná máa gba àwẹ̀ mẹ́ta mẹ́ta lọ́sẹ̀ ọmọwọ́n ní pé òbí kú àtìsàn òbílẹ̀ ó lọ́dọ̀ bí àmúlágbà ìjùmọ̀ rẹ́gbẹ́rẹ́ ọ̀dà náà sómi ẹ̀kọ́ ìyọ̀mẹ́yìn ọ̀sùn ìyọ̀mẹ́ wọ́n yàrá máa fi ọjọ́ méjì tún mú máa fọjọ́ kan gbà yìí ní pé máa fọjọ́ kan gbà yìí ọjọ́ méjì ọ̀sùn ọjọ́ kan gbà yìí. afọ àgbà mi pé òdì kọ́ ẹ̀sọ́ ìbílẹ̀ àwọn ọmọ pé wọ́n yàrá máa gbà rẹ̀ tún abọ́lẹ̀ sọ̀rọ̀ ìtọ́wọ́ darí mọ́bàrá sílẹ̀ àwọn ọ̀dọ̀ yìí pẹ̀lẹ́ náà lé ọmọbàrẹ ọjọ́ kan ọmọ ìṣẹ́ni ọmọ ìṣẹ́ni ọjọ́ kan. ibi tí àwọn afẹ́gbẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ pé àlejò wọn wọn pé kó wọn máa wọ́n sì mú nǹkan á fi sọ́bà wọ́lá ìlú sí mú lọ́jọ́. àlejò wọn tó bá ti wọn gbà wẹ ọjọ́ kan tó ń mọ ọjọ́ kan wọ́n máa parí kò á fún ọjọ́ méjì àdìgbò ọ̀sẹ̀ kan ló máa jẹ́ ní kó máa pàdà Al-Qur'an àmì ẹ̀kọ́ Al-Qur'an àti sábẹ̀ ìwọlẹ̀ tẹ̀sí èyí ló tún wọ́kọ́ fi kúlù ní sábẹ̀ ìlàyà ní màbọ̀ ẹ̀yìn ọjọ́ méjì tó wọ́n máa pàdà Al-Qur'an àwọn sàhábà àti bàbá wọn ọmọ ní ìlú bàbá wọn sàhábà gbọ́ àwọn ẹni fún ọ̀bùnà ìdùnnà àwọn ìdùnnà àwọn ìdùnnà ọkọ̀ ọkọ̀ ọkọ̀ fi sọ́dọ̀ ẹni wọlé àtẹ̀sí nígbà máa ń parí kọ̀ọ̀rán ní ọjọ́ méjì ọjọ́ méjì gbọ́ ọ̀sẹ̀ kan àwọn sàhábà ọwọ́ máa ń dá alkọ̀ọ̀rán kíkà alkọ̀ọ̀rán wọn a máa ń dá sọ́nà a máa fi ń dá sí àwọn tó alkọ̀ọ̀rán wọ́n máa dá sọ́nà méjì yẹn àtọ́jọ́ méjì yẹn tó ń máa parí wọ́n ni wọ́n á ti lọ́pọ̀ Abu Dawud hadithi Awf بن حذيفة رضي الله عنه وارضاه ìwọ́n sọ̀hábà ẹgbẹ́ ọ̀sán ọ̀sán ó ní ọmọ ní pínpín àárín yìí ti ká ẹni bí ọjọ́ aláwọ̀ ó ní wọ́n kà sọ́ra mẹ́ta ọjọ́ ẹlẹ́kẹ̀jì wọ́n kà sọ́ra márùn ọjọ́ ẹlẹ́kẹ̀ẹ́ta wọ́n kà sọ́ra méjì ọjọ́ ẹlẹ́kẹ̀ẹ́ni wọ́n kà sọ́ra mẹ́sàn tẹ́wọ́n ọjọ́ ẹlẹ́kẹ̀ẹ́ àwọn wọ́n kà sọ́ra mọ́kànlá ọjọ́ ìkẹfà wọ́n ka mẹ́tàlá ọ́n ọjọ́ keje mufasol pẹ̀lú ọ̀nà ọ̀gbẹ̀ni ọ̀nà ọjọ́ keje wọ́n ka mufasol àbáwọn tó ń gbé ntí wọ́n mọ àdúgbò yìí wọ́n ń dẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní bí wọ́n tún mufasol ti bẹ̀rẹ̀ ní ìdí wọn sọ ìsinmi ẹni gíní ọ̀pọ̀ lórí sóra láàkọ́ tó bá ka sóra láàkọ́ ẹni tó bá ka bákọ́ ẹni ọjọ́ láàkọ́ wọ́n ni ó ka tó ṣe lù mẹ́ta ó ka bákọ́ ó ka alimọ́n ó ka nìta ọjọ́ wọn ilé kejì wọ́n ni ó ka márùn ẹni yóò ka láti náírà lọ sí bàwọ́ à ọjọ́ kẹta náà wọ́n ní yóò ka kúsúrọ̀ mélòó yóò ka méjì ẹni pé yóò ka láti Yunus dé yóò ka láti Yunus dé náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí yóò àwọn olùsọ̀ fà á nìyí. sọ́dọ̀ àwọn ọjọ́ mẹ́ta ìtàbá ń dá ààbò ẹ̀ ń gbé ọmọ ọjọ́ ọjọ́ bá wọ́n yóò ka sọ̀rọ̀ mẹ́ta ọjọ́ kejì yóò ka sọ̀rọ̀ márùn-ún ọjọ́ kẹta yóò ka sọ̀rọ̀ méjì ọjọ́ kẹrin ló kà mọ́ ọ̀rọ̀ mẹ́sàn ọjọ́ karùn-ún yóò kà lónìí ló kà mọ́kànlá ọjọ́ kẹfà yóò kà mẹ́tàlá sábà ní ìwé ìwakọ̀ tó jẹ mélòó tó jẹ kó sí kó sí ìlú jẹ máa ní. sábà bẹ̀ yọ ọmọ jẹ láti bá kọ́ ọ̀dà máa fi ka forty eight níbo ni forty seven ti bẹ̀rẹ̀ ọ̀ wọ́n á lọ pé ayé pé ibi tí fọ́nmọ́lì eh, ti bẹ̀rẹ̀ òní kìíní. òní kọ́m. ìṣòro ni ìjọpọ̀pọ̀ àwọn àwọn ọmọ ilé àlùfọ́pọ̀ ìlú ìlú ẹni tó ilé tó wọ́n wá pé ìgbà tí alhassan bọ́sọ̀ ní wọ́n na wọ́n Akọ́rin yẹn tó ń gbogbo ọlọ́run sánà wọ̀n gbogbo tí ọlọ́run ọba ọgọ́rùn-ún. Àwọn ìmọ̀ tó هي صواء والإنجيل والزبور والقرآن أو مطوعة الله الناس أنا أبقى سنو والقرآن أو مطوعة القرآن أنا أبقى سنو مفصل أنا مدين فاصل بريد فاقوم بي لنفسي أنا أبقى سنو مفصل الناس أنا أبقى أوضعها أوضع علومها فاتح الكتاب رغم ما هو ما يناد او ما يناد بطيب سمايلي بسول هذا الله ما دعني بشكس البيع يقول سوى الفاتحة هو النؤاية إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اللي يقول ما يجب يقول ما توقع وإياك نعبد òun ìmọ̀ من علم تفسيرها فجعلناه علم تفسير جميع كتب الله المنزل فقلت ابن تيمية وأن طبعا مما هو تفسير سورة الفاتحة إجماع ما تفسير سورة الفاتحة بشيء يوم تفسير كلا قرأ الله سبحانه وتعالى فقال فيقول من هذا

ẹnu wọn kò lórí ẹ̀ lórí wọn kò lọ síbẹ̀ gbogbo òṣùlù mẹ́tẹ̀ẹ̀ta yìí wáyé wọn àbò tó wọ́n lè fàtà aláàkọ́ orílẹ̀ tọ̀ọ̀ṣì àtọ̀ọ̀ṣì àtọ̀ọ̀ṣì yìí wọn tó fà kódà wà ní òun àbàkàrà òun hàn síbi ayà ìyá àtàrà àbúrò yẹn tó fà nígbà náà ni àyàmáà àwọn ọjọ́ ìkẹyà náà wọ́n ní sọ́dún bá ti hàn àṣàlẹ̀ yìí kọ́ máàlìkì yòmìdí àbí mẹ́rìkì yòmìdí ẹlẹ́kẹta òun náà ni àlùbùwà àlùbùwà àwọn òṣèlú tọ́lọ́ wọn sàánà ọ̀tà ara wọn ṣe òun náà ara yìí kò sí ọ̀rọ̀mọ̀ ọdún tó tó sínú wọn gbé nígbàtà wọn ti yí àtàlà àbò ìrẹ́tọ̀ wọn ti tó sùn láwọn ọjọ́ méjì ààrẹ gbọ́dọ̀ bọ́rọ̀ ọba bọ́rọ̀ ọba ń ṣe ìṣèlú lọ́wọ́ wa àràdíkà tọpa pẹ̀lú àná àníbọ̀ àmàlà ọmọ ọ̀sán. Oyè tó fún mi sọ wọ́n tó kọ̀ wọ́n àmàlù bàbá ọ̀. Gbogbo ìgbà tí yíyá bá ń ṣe tí ó bá ti bá ìlànà àníbọ̀ àmàlù náà ọ̀sán mu ọlọ́ọ̀bùn tó wọ́n pẹ̀lú fún mi. Àníbọ̀ àmàlù náà ló gbajúmọ̀ ni mọ̀nà àmìlà àmìlà mọ̀nà àmìlà àmìlà lẹ́yìn àlẹ́yìn amúnà ọ̀rọ̀ ẹni tó bá ṣe iṣẹ́ kan nínú ẹni tí ń ṣe pé ọlọ́run bá ló ṣe tó ṣe tí ń ṣe sọ́nà ọmọ ẹni tó wà lọ́dọ̀ alẹ́ni tó ṣe ni wọ́n dá lulẹ̀ kò lẹ́yìn. sọ̀rọ̀ lọ́dọ̀ tó ń gbé ọ̀rọ̀ agbẹ̀rẹ̀ tó wájú bó ń mú tó wà lọ́sí àtúnà wọn bá ń gbogbo ẹ̀ wà lọ́sí àn owó ìmọ̀ wà náà ó wà lọ́sí lọ́sọ̀tì gbogbo ìmọ̀ tó wà wájú tó fi gbé ìgbèsì ẹ̀rù gbogbo ìtẹ̀mẹ́ ìtẹ̀mẹ́ wá dápọ̀ yìí ní àtẹ̀wé àdìbò wà ẹ̀tẹ̀ màá ìgbéwọ́n tó sọ̀tì fàdà òyìnbó láyé sọ̀rọ̀ ṣẹlẹ́sì ń kẹta wọn lórí ààyà tí àwọn mẹ́yìn iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka na'budu wa iyyaka nasta'in ààyà yìí ààyà tó ti lọ́mọ́ àà wọ́n ṣe kó sẹ́nà tó ṣe wùn fásí àwọn àbúdí iyyaka na'budu wa iyyaka nasta'in Sai ta ba da ẹgbẹ́ àwọn ọmọ ọlọ́run náà wà ní Mọ́sílọ́ ọ̀sọ́lẹ̀ حديث القدسي هو صحيح الله سبحانه وتعالى قسمت بيني وبين آه، قسمت الصلاة بيني وبين عبدي المسلم أخذنا الصلاة وما صليب أي صوت الفاتحة ولكن عليها أنه هو صورة إلى صوت الصلاة أي صوت الصلاة طيب أنه حديث القدسي الله أن قسمت الصلاة بيني وبين عبدي بيني ìbáwọn ni mo ń gbé lóòrùn fásitì láàárín èyí àti ẹrù mi ní fífún ẹ̀mí. ọlọ́run máa ń gbé ẹgbẹ́ ọ̀rẹ́ alhamdulillah rabbil alamin tẹ́sí máa ń sọ pé alhamdulillah rabbil alamin ọ́ hamid ẹ̀mí àbù dá ẹ̀yẹ́ ti sọ fún mi. وإذا قال الرحمن الرحيم قال الله أثنى علي عبدي ẹgbẹ́ bàbá àti àwọn àmàlù wa ní ọlọ́run tó dá ẹ̀wù mi ṣe fún ẹ̀wù mi ṣe yìí fún mi. Bẹ̀rẹ̀ ọkọ̀ ọ̀dà máa ń fi ohun dín ọ̀rọ̀ wọ́ mẹ̀jẹ̀dẹ̀ ní àbẹ̀dì. Tẹ́wọ̀ ọlọ́run ló máa ń fi ohun dín ọlọ́run tó ẹ̀wù mi ṣe ogun tó ọlọ́wọ́ pé hàrà bẹ́yìn wà bẹ́yìn àárí ìfẹ̀yìn ọlọ́mọdé àdúgbélé yìí máa jẹ ẹrú mi adókúndí níbi torí ìyá ìgbàna àbúrò fọlọ́wọ́ àwọn ọ̀tàálẹ̀ wà ìyá ìgbàna sàáyìn èyí táwọn ará wọn gbèrè táwọn ọkọ̀ ọ̀dọ́ ọlọ́wọ́ sàáyìn ọ̀tàálẹ̀ mo rí lọ́sí pé lára àwọn àtúntò báwọn báyìí tí ó máa ṣàlàyé àkọ́ wọn àwọn tó sùn wọn ló ń pè ní nọ̀bọ́ọ̀lù àyàt ti àhàdì nọ̀bọ́ọ̀lù àyàt ti àhàdì wọn ni ẹ̀fọ́dù tó fáyẹ̀ pẹ̀lú àwọn wọn wọ́n fẹ́ ṣe wọ́n nọ̀bọ́ọ̀lù àyàt ti àhàdì wọ́n ti sílẹ̀ tó dáa jù lábala fámìlì wọn tẹ́ ẹ̀ lọ́sibí تفسير المسلمين لما ناخذ نظرية الآيات في الأحاديث ونقول بها عوايا قوة tẹ́lẹ̀ hadith wọ́n ń ṣàlàyé àwọn tó rẹ̀ ó ṣàlàyé àwọn ará ẹ̀kọ́ بالله الذي تشعرك عن السنة سواء هذا حديث قدسي عايز نوع من كون من إياك نعبد وإياك نستعين رضي هذا بيني وبين عبدي بالسيد رمضان يبقى هذا إيه láàrin ìgbà tẹ̀wù mi láàrin ìgbà tẹ̀wù mi. eléyìí láàrin tó mọ́ta sí ara iyyaka na'budu wa iyyaka nasta'in láàrin tó kọjá ìgbésí oyè tóbi. Èyí kàtà sí pé àhàdìsì ní ilé sáàmù sí ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ọ̀pọ̀ ọmọ ní tẹ́sí gbọ́kì ara nínú ìlú àti pé kí ẹ máa lóyún ohun ọlọ́run ọmọ náà dájú pé èèyàn lóyún ohun àwọn ẹbí ọba ti lè wọ̀nyí lóyún ohun ọlọ́run ọmọ ìdájú pé èèyàn wọn làbá wọn lóyún pé ìsìfà ti sọ̀lá kò dáa kí ẹ máa ní kí ẹ máa wẹ̀yìn kò dáa. Torí ẹ̀ka àwọn ọmọ ọlọ́run àti ìdáàbò òdòdó àti mọ́nà لا يزال الله مقبلا على العبد في صلاته ما لم يسلم فإذا طاف وجهه ìsọ́ọ̀fà ni. olóòdì ọlọ́mọ tó fún àyè ọlọ́run mo ní máa yẹ fún mọ́gbò tó dájú pé ewu rẹ̀ nínú ewu tó ní lókun ìgbà tí ò bá ti rẹ̀. àmọ́ bọ́ sí wọn yìí ọlọ́wọ́n ló ṣe kí ọlọ́wọ́n ló fi náà àbúrú wọ́n ìyẹn kẹ̀ náà حديث هنا حديث وسلم الصلاة بيني وبين عبدي أمك ولكم من باقي وصوت صلاة الله أعطاكم ولكم لا يضر الله أمني أو آداب الدعاء آداب الدعاء àwọn ẹ̀kọ́ tí báwo ni èyí máa ń bẹ ẹ̀kọ́ ọ̀pọ̀ sàánù ìlànà báwo ni ẹni máa ń tẹ̀wọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ sàánù ìlànà báwo ni ẹni máa ń bẹ ẹ̀kọ́ ọ̀pọ̀ sàánù ìlànà tí ọmọ ọmọ ń tẹ̀ ọ̀gbà tó ní wọn àtàrí ìlànà ní ọlọ́wọ́ sọ wọ́n hàrà ẹ̀yìn wọ̀bẹ̀ àbí wẹ̀rẹ̀ àbí mẹ́ta ilé ilé ìyá láàárín ìrìn àtẹ̀wò ìjẹ́ ìmọ̀ wọ́n wọ́n gbogbo lóòrù fàtíhà tàmánkà lónìí orí ojúmọ́ tàbí àmọ́ ìgbàlámíkà lónìí orí ẹ̀kọ́ ọba ẹni jẹ náà ọba owó àgbẹ̀ ẹ̀kọ́ ọgbẹ́ ẹni gbé ìkàwọ́ ọmọ anúwọ̀lá ọmọ ọba kọ́ wà ní kòrò ilé àkọ́kọ́ tọ́lá ní alihamdulilayi yẹn gbé ọlọ́run kọ́ ẹ̀kọ́ alihamudulilayi wa bila alami ẹ̀kọ́ náà wọn bá kó wa nígbà pé kí ìyẹn bá fẹ́ gbọ́ náà wọn bá ìyẹn gbọ́dọ̀ kó fún wọn bá ní ìyẹn gbọ́dọ̀ sẹ́yìn fún wọn bá ní ìyẹn gbọ́dọ̀ kọ́kọ́ gbé ẹ̀ náà bá ní ìyẹn. láyé kàbí wọn kàbí kàbí ní ìlú ọ̀dẹ́ ara bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ àbí kí wọ́n ọlọ́wọ́ alihamudulilayi wa bila alami àwọn ọ̀ṣun máa ń wọ̀nyí máa ń gbogbo lẹ́yìn yẹ dúpẹ́ fọ́nà ọmọ sùhánù wọ̀tà yẹ sẹ́yìn fọ́nà ọmọ sùhánù wọ̀tà rẹ̀ yẹ fọ́nà ọmọ lóbi rọ́bà tó bí ìdá kọ́lẹ̀ alhamdulillah rabbil alamin qala Allah hamida ni'am ẹ̀yin náà wo àyíkẹ́ ní ọlọ́run tí ẹ̀rọ ń bá fún alhamdulillah rabbil alamin ọlọ́run wo sọ bí ah ẹ̀rọ ń dúpẹ́ fún mi tó bá tún ní àwọn àmàlà wọn ní ọlọ́run ah ẹ̀rọ ń sẹ́yìn fún mi tó bá tún ní wọ́n ní ìyóò ń bíi ọlọ́run ní á ah, ẹ̀rù mi gbogbo tó bá ti yá kaná bọ́ ìyá àgbàlagbà ọlọ́run ti lè láàárín èyí àgbẹ̀wò mi lọ́wọ́ wọ́n yà á bí mi àtà ìṣẹ́ wọn ní ìbá ti bèrè ìmọ̀ náà gbọ́dọ̀ wọ́n náà wọ́n ti gbé nínú ara ìhárà yìí kó wá bí àyè àwọn ẹ̀kọ́ káàkiri mọ ẹgbẹ́ náà sánú wọn káàkiri àwọn ẹ̀kọ́ náà ti mẹ́ṣàgbọ́à àkọ́kọ́ wọn ní ẹgbẹ́ kìsànáà حمد الله والثناء عليه بالربوبية والرحمة والملك wọ́n ti ká máa dúpọ́ fún ọ̀rọ̀ sùhánù ọ̀dà ara tí wọ́n ti sàbẹ̀ yẹn dúpọ́ fún ọ̀rọ̀ báyìí kí wọ́n sẹ́yìn fún ọ̀rọ̀ sùhánù ọ̀dà ara kí wọ́n sẹ́yìn ọ̀rọ̀ tó fi àkọ́kọ́ ẹ̀kọ́ tí a bá ti sọ ọ̀rọ̀ báyìí kí wọ́n máa ń sẹ́yìn ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ èrò ìyọkọ̀ bọ́dọ̀ sọ́dà yẹn ara kọ́kọ́ kọ́kọ́ tó tọ́kọ́ ọmọ sùhánà wọn tààlà kọ́kọ́ tó tọ́kọ́ ọmọ tó yìí. lẹ́yìn náà iṣẹ́ ẹ̀yìn tó kọ́ wa òun ni pé iyyaka na'budu wa iyyaka nasta'in ẹ̀dẹ̀ iyyaka na'budu wọ́n ti àyè sọ́ọ́nù wàhíyà wal ibada. kí a tún sẹ́yìn ẹ̀ṣẹ́ ìṣòwò náà wọ́n sọ̀rọ̀ ọ̀gára wọn bá ti dẹ̀ nínú nǹkan tí mo ti máa ń jẹ́rọ ọba ní iṣẹ́ ojú omi sí ẹ̀rọ ẹ̀yìn lọ́sọ̀rọ̀ nílé náà. Ẹ̀yẹ́ lẹ́yìn tó bá lẹ́nu ọkọ̀ sánú ọ̀dà lọ́wọ́ tó ọba tẹ̀yìn fọ́nà ọ̀dà sánú ọ̀dà ara tó ọba gbọ́nà ọ̀dà tóbi sùpàkà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà wọ́n láti gbé mo ṣe ìjọsìn báyìí báyìí báyìí báyìí báyìí báyìí. ولا يبلغنا عليهم الله وجبائهم ولا طعام من أمانه وجبائهم ثم يقول في الله سبحانه وتعالى تقوى في سورة لكن دائما يجب أن تتوجه الله سبحانه وتعالى يجب أن تتوجه الله سبحانه وتعالى يجب أن تتوجه yẹn ń tọ́ pẹ̀lú ìjọsìn tí yẹn ń ṣe fọ́lọ́ ọ̀sán àwọn ọ̀sán àlẹ́ ọ̀rọ̀ owó tẹ́wọ́ pẹ̀lú wa wọn wọ́n sọ pé hàdà ìdẹ́yìn wà lẹ́yìn àádọ́bí wà ní àádọ́bí màtà ìwé lẹ́yìn láàrin ìrìn àtẹ̀wò mi ń tẹ́yìn nígbà bẹ́ẹ̀ ìmọ̀ ọ̀gbọ́n ṣe fún nínú ẹ̀kọ́ láti wọn kọ́ nínú ayà yìí ká ọkọ̀ dàbí wọ́n dẹ̀ ń sẹ́ àlẹ́ ìnáyà bìjọ́ الإله بجوامع الدعاء رجلي الله ما يسوى لك بيت باب بيت دلوه سبحانه وتعالى كعب دلوه بأنين دلوه بيت باب دلوه بكاف قوار ọ̀wọ̀ tá a sọ tí ó ń kó gbogbo àgbà àti lórí ìwọ lọ́wọ́ sọ ilé tí a tó mọ bèèrè kí a máa bèèrè lẹ́yìn lẹ́yìn ara ní ọmọ lọ kó tẹ́ǹtì ní ọmọ lọ kó tẹ́ǹtì torí àwọn ọjà wá ní الكلمة اللي هو الله بيضاف لا تجوي مثل يوم بلوبة إن اللهم تقبل صلاة اللهم أكبر هو ودعني اللهم تقبل وقوعنا اللهم تقبل سجودنا اللهم أكبر وقوع اللهم أكبر وقوي قدوة àbúrànù àmọ́jẹ̀rẹ̀ pé ìgbàlódé náà bá gbà wọn ó ti kó àti òkú àti sùjúdù àwọn ọ̀tàkọ́bà ìṣẹ̀lẹ̀ wa àtàgbùgbẹ̀ náà ó ti kó sọ̀rọ̀ ìkòsínú lórí gbogbo àwọn ọdún máa ń ṣe jọ̀wá náà ń tẹ́lẹ̀ yìí gbogbo ọ̀gá tó máa ń ṣe àìsí tàbá wu àwọn àyè ó máa ń kú bu òkú sínú ìyàwó alákòókò láàtọ́ lórí máa ṣe láwọ̀ láwọ̀ àlejò pé ọlọ́run ẹni yẹn sọ́run máa ta'ala, in ko shafa ne wọ́n kọ́ fún ìgbà áàrùn ìfẹ́ máa ń tí ó ní kankan nú tí ó ní kankan nú tó máa ń ga wà á máa lá ń pòtàkọ́ gbàlẹ̀ àti iṣẹ́ tí ń ṣiṣẹ́ ọmọ bó tẹ̀wọ́ gbà ẹ dákun tí a máa ṣe ọ̀bá ẹ̀ láàárọ̀ kò sí iṣẹ́ àwọn wà lọ́gbẹ̀ẹ́ yẹn tó ti sára àbẹ́ àti bẹ́ẹ̀ náà lẹ́kọ̀ọ́ tí bá ṣe ṣé òkú súnà bọ́ rẹ̀ ókó súnà yóò mú sílẹ̀ ókó sílẹ̀ yóò ní ẹ òun lọ tajà òun wọ́n gbà òun wọ́n kó tó kó sínú orí tó kọ́ òyìn ìgbà áìlìkì kò dá alẹ́ tó gbọ́dọ̀ nínú sùn lápẹ́ áìlìkì lẹ́yìn pé ó ṣe kí halal áìlìkì ya halal tí ò dúró fi mú. àìlìkì náà ti àtìmọ̀ olùkọ́ ọgbà yìí amọ́lá mùsàkọ́bẹ̀lá ọjọ́ àgbàgbé àjọṣe fọwọ́ àmọ́lá gbogbo tó ń sọ abájú níwájú àwọn ìgbọ́n ohun tó wọ́n gbà wọ́n lọ́gbọ́n wípé abọ́rọ̀ ni máa ń ṣe jàwánú àǹtẹ̀lì yóò kó gbogbo nǹkan sínú yóò kó gbogbo nǹkan sínú nínú ẹgbà á ní wọn ní àdájú tó wọn fún àní máa ṣe máa ń ṣọba kan ní gbogbo ọgbà lọ́pọ̀lọpọ̀ ọgbà àbá àwọn àní máa ń ṣe ọba ní àti ẹ̀rí dunya hasana wa fil akhirati hasana وقنا عذاب النار بيقول الله الله آتنا في الدنيا حسنة gbogbo tún jẹ́ dáadáa láyé ọlọ́run ẹ̀ṣẹ́ fún wa gbogbo dáadáa láyé alìyàmà ọlọ́run ẹ̀ṣẹ́ fún wa wá ṣọ́ wa kó ní ìyànà ẹ̀dàkùn àgbà àwọn oṣù sí ìpín sínú oúnjẹ wa ní gbogbo táwọn sọ láyé ní ó ti wà lábẹ́ dáadáa ó ti wà lábẹ́ hasanah naturally ó ti wà lábẹ́ hasana gbogbo tí a ń tẹ̀lé láyé wà lábẹ́ hasana àní kò tó wá mọ nílá kò tó wá mọ lórí láyé nìkan gbogbo nígbà tó ti àmà náà wọn bá ṣe wù wá láàyè kó lè lù náà ká máa bẹ náà pẹ̀lú àwọn àgọ́ títí pé yóò kó gbogbo nǹkan tá a fẹ́ yóò kó sínú kó sì yẹn máa máa lé yóò máa lé yóò máa lé láyà pọ́tà kọ́ni fọ́tò fàájà ni onígbé èyí bá padà lọ́bẹ̀ èyí dín náà sọ̀rọ̀ ọ̀dọ̀ sọ̀kè àbọ̀ ibi tá a ti lọ sí pé ara yìí ó ń bí ẹ̀sìn máa ń bẹ̀rẹ̀ náà wọ́n ti ká lọ wọ̀ bí a ti máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ subhanahu wa ta'ala. iyyaka na'budu wa iyyaka nasta'in lára ìṣáàlì tó wà lábẹ́ áyà yìí iyyaka na'budu wa iyyaka nasta'in òun náà ti fi ọlọ́run ọba ṣàlàyé fún wọn nú áyà yìí àwọn ìwòsàn kan wà lọ́jọ́ pé ó ṣe kí ni ó ń da ọkàn ọmọ èèyàn láàmú gbogbo ẹ̀ ìwòsàn yẹn wà nù ìyẹ́ ẹ̀kan àbúrò ìyẹ́ ẹ̀kan nìkan. ààrẹ ìwò tó wípé ọkàn wa ó ní àwọn ààrẹ méjì kan tó tóbi tó mọ́ dàlá mi. ààrẹ aláwọ̀kọ́ òun náà ni àríyá àríyá kí ẹ mẹ́lẹ́ káàrù níbi ìjọsìn tó wá ń ṣe à kó má ti jọ́sìn káwọn ní bàbá rẹ̀ gbáà kó mọ papọ̀ án táyà ẹni bá ọmọ ìgbé à ọmọkọ̀ á ní ká àgbẹ̀yìn lẹ́nu gbàdọ̀ ń kà nígbà tó ń jẹ́ fún ọmọ ọmọ ìfẹ́ tó wà ń bẹ̀ wá dá wá dá kalì yá ilé owó àná yìí á mi ẹ̀nà fúlà fúlà mo fẹ́ àyà láwọn kan àyà lẹ́gbẹ̀ẹ́ ibi tí wọ́n ń bá ọmọ wọn láàmú wọn náà àìsíbò kí ọjọ́ rẹ̀ ibi kí wọ́n rí rẹ̀ kí ẹ máa ṣe yànjá kí ẹ máa ṣe mọ́tòmọ́tò lára àwọn àárẹ̀ máa ń bọ̀ láàmú gbogbo àwọn àárẹ̀ yìí sì ní tó bá ti wà lọ́kẹ̀ẹ́ wọn gbogbo bẹ́ẹ̀ tó máa ń ṣe tí ìyá ọba ti wọ́n bẹ́ẹ̀ ìròyìn lẹ́sìn rẹ̀ ẹbẹ̀ ìṣàlàyé fún aláàbẹ̀ ìròyìn lẹ́sìn rẹ̀ tó bẹ́ ìyá nínú ṣíkúlù àbúrọ̀lù ẹ̀lọ́ kiri náà mọ́ sọ fún amínú fún ọmọ nílé akọ ma àfáàmù àlẹ́ ìmẹ́jì ṣíkúlù àbúrọ̀lù alẹ́bí ní kí lára ní kí wọ́n páyà jùlọ lọ́wọ́ fún àwọn lára àwọ̀ tó wọ́n lọ́kàn láàbùn àbí kí a máa ṣe mọ́tómọ́tó kí a máa ṣe ń dá láwọn àárẹ̀ tó wọ́n lọ́kàn láàbùn tí wá rí àìsàn àárẹ̀ méjèèjì yìí ó wà nù ààrẹ ìyá sànà àbúdú wọ́n ìyá sànà sànà إياك نعبد وإياك alfahari bai ce wannan iyaka na mura iyaka na ta musamman mutum ya zama musulma wani iyaka na abudu ta fi fa'o'iya iyaka na abudu ta fi fa'o'iya ọmọ iyaka na abudu wọn máa ń kọ ní kí ẹ mẹ́jẹ kárí torí tí a máa ní iyaka na abudu kí ni túmọ̀ rẹ̀ ní ọdún ìwọ ọlọ́run bá nìkan tuntun nínú ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ fún èyí ń gbẹ́sì sí sọ́kẹ́ àgbọ̀rọ̀ ọmọ ọba àti ọmọ ọlọ́run ìgbésẹ̀ máa ń tìyà sẹ́nà àbúrò ó kó kí ni sínú àlùmíà ó kó kí ni sínú àlùmíà àyàlí ìkìlá wọ́n yẹ pé ìjọba ọba ń ṣe ó gbọ́dọ̀ jẹ́ tó kí ni torí ọba ọba subhanahu wa ta'ala àyọ̀dẹ́ ìyá sẹ́nà àbúrò ó kó ìkìlá sí ìgbẹ̀lẹ́ lẹ́yìn tọ́lọ́mù إلا ليعبد الله مخلصين له الدين فإياك نعبد الإسلام هم يقولون شيخ الإسلام إن سيدنا رسول إياك نعبد تلقوا الإيام ويقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم àyíkọ́ ń gbé àwọn èèyàn kọ́ ní bàbá yìí ojú lè lára ìfọ́n kan ولكن شكرا لك إياك نعبد تدفع أولياء ترى إياك نستعين تدفع الكبرياء وإياك نستعين حقوق ومطمطو تنمية ما ثم إياك نستعين لا تطوع من التبرع من الحول والقوة جاءوا لي يدوم زمن كثير òun ò lágbára kankan òun ò ní ìdíyẹ kan tó ń lẹ́yẹ àgbọ̀dọ̀ náà wọ̀n àárọ̀ mú wọ̀n náà ìtòun ìyá kan sàn yìí. Tẹ̀lé ọ̀dọ̀ ọmọ ilé ọmọ subhanahu wa ta'ala ní ti máa wá ọ̀dọ̀ ìlú ọ̀rọ̀ ọ̀dọ̀ fún ìṣẹ̀lẹ̀ fún ọmọ subhanahu wa ta'ala. Torí ẹgbẹ́ Gbogbo gbogbo ohun tó ń ṣe sọ́nà ọjọ́ kó máa wọ́n lọ ṣàgbára rẹ̀. Ó wọ̀ wà lẹ́yìn. Ọmọ ẹ̀kọ́ tí ó wá ẹ̀kọ́ ìmọ̀ tí yàn ní ẹ òun agbára rẹ̀ kò bá kọ́mọ́jọ rẹ̀ lójú. ó ní wọ́n máa ti yàn dáadáa náà mi ṣé àwọn ọmọ akọ àmì ọlọ́wọ́ fún wọn láàká ìwé wọ́n ní ìdí hàdàdà ẹ̀mí tó bá ti mú sọ́fà àkọ́lá yìí kábọ́lé ìyàtọ̀pọ̀ kò ní ha. ẹ̀rù mi sì bá mú tóun ha láàrin ìṣẹ́jú ayé tóun bá mú òun lè lọ ọjọ́ méjì ọjọ́ mẹ́ta lóyún. ìwọ́n kọ́ fún pé o lè ní sọ́fà àwọn ọ̀rá láàrin tẹ́tí mi o gbọ́dọ̀ máa ṣe mọ́tòmọ́tò o gbọ́dọ̀ máa ṣe nàìjíríà lórí ẹ̀yájú tó wọ́n gbọ́dọ̀ mẹ́ta rárá sí ẹ̀. torí náà wọ́n wọ́n yẹ́ mọ̀ láàrin tẹ́tí mi sì ní orí lágbára rẹ̀ tí ìlànà ọlọ́wọ́ àwọn ọ̀rá ṣe kí ọlọ́wọ́ ṣe ní òun òṣèlú ìyá kẹ̀lẹ̀ fẹ̀rín tẹ́tí lára tó máa ń ní kí ẹ̀mọ́ jọ ẹ̀rẹ́ lórí kí ẹ̀mọ́ máa ṣe ẹ̀yà kí ẹ̀mọ́ máa ṣe mọ́tòmọ́tò òun ni ìyẹn tẹ̀lé sáyẹn pẹ̀lú fún wọn pé ọ̀dọ̀ wọn lọ́wọ́ bá ní láti fi àwọn ọ̀rọ̀ wọn fún ìrànlọ́wọ́ ló sọ pé àmọ́ àwọn ìrànlọ́wọ́ ni wọ́n yẹ ní ẹnìkan wọ́n lè sọ pé à tó yẹ sọ pé ṣé ọlọ́wọ́ bá jẹ sọ pé ní láti máa wá ìrànlọ́wọ́ à ah, ìbọ́lá wọn lọ sọ pé ọ̀tà ìwọ̀n tẹ̀bọ́lọ̀ pàdé ọ̀dọ́ ní ká ọmọ tó ní ẹgbẹ́ ẹ̀rọ ní lọ́wọ́ ní ó ní dáadáa ẹgbẹ́ àwọn ní ó ní ìlà ìdá. a ní sí ọlọ́run máa sọ fún wa níbẹ̀ òun náà ní pé àwọn ẹ̀rọ kan wà lórí òṣèlú lórí ìsìnkú àìsàn náà ní ká ní ká. àmọ́ láàrin wọn sí wa mo fẹ́ ṣe nǹkan tẹ́yìn ó ti ń bẹ́ ní òsì ó ní wà láyé ó ní lágbára ìsìnkú láti bí yá bẹ́ ṣiṣẹ́ tẹ́lẹ̀ bẹ́ gba iṣẹ́ tẹ́lẹ̀ mo ní kẹ́lẹ̀ lọ́kọ̀ lẹ́sì èyí ẹ̀kọ́ máa mú. èyí náà sọ ni pé ìrànlọ́wọ́ tó ń gbé àwọn ọ̀bẹ̀ ìrọ̀lẹ́ tó ní àwọn ọmọ ààrá òun ni ìrànlọ́wọ́ tó kù fẹ́ nínú ìṣòkò ọ̀yà bẹ́ẹ̀ ní àwọn ọmọ olóyè tó dé kí ẹ̀kọ́ lọ sí sàárè ìgbé kó ọmọ yóò sọ ọ̀gá níbi sàárè ẹ̀wọ̀n ìlú tó ń gbé ẹni tó ń pèpè yìí kò ṣe ní kò lágbára kò ní ìgbìnà tó. ìrọ̀mọ́ ti pé kò ṣe tó lágbára àbúrò àwọn sùpárù ọ̀dà aláìsàn tó ọmọ ọ̀gbà òun rà yìí kí ẹ̀ dùn ọmọ fún àwọn ọmọ nìkan sí kí ẹ̀ dàbí ọmọ nìkan sí kí ẹ̀ sọ́yà ọmọ nìkan sí tó gbogbo àwọn ọmọ ẹ̀yìn ìjẹ́ tí wọ́n bá dúró wọn ń gbé wá lọ́dọ̀ ẹ̀rọ ní ìyàbí tó sọ́wọ́ wọn sáwọn ọmọ adẹ́gbẹ́ ìyá ìrọ̀ sáyé tó ń sọ lórí ìlú ọ̀ gẹ́gẹ́ bí ọ̀mùlò. kódà láàárọ̀ tó ń gbé ní ẹ̀bá tó ń ṣe ìyẹn ṣe wọlé ìyẹ́ kò mọ ojú gbogbo ẹni tó bá yẹ kó ṣe ẹbọ gbogbo tó bá ṣe ló gbàgbé. olówó ẹni wọn ti gbé lẹ́yìn aṣọ́ọ̀tà lẹ́yìn aṣọ́ọ̀tà ńlá amẹ́lú wọlé àtẹkùn lẹ́yìn ẹ̀mẹ́ kan. ولقد أوحي الذين وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولو يكون ọlọ́pàá ní àdájọ́ àmàṣímà tó wọ́n sọ́lọ̀ wọ́lọ́pàá tó ń fèyà ilé bí àdájọ́ àti ní wà ìrìnàjẹ́ sí ọ kódà àti orí táwọn tó ṣáájú àwọn tó ṣáájú náà wọ́n ṣe tó ọba tó lè ṣe gbọ́ pẹ̀lú ọlọ́run bá ti hánà wọ̀ ولنمنن من خاطئين عظم بين عظمته ولا عظمه ألم طبعا بعض الدول والقوة والقدر ورحمة الله علينا تعالى معنا اللهم أن المسلمين من غير شر ما عرض ومن يسود إلى الموت يبقى عرضتنا إلى المشرق للعقول لا مكان تقوم إياك نعبد هنا إنسان لذا إياك نعبد أو ما هو المحبة أما يجب المحبة كنت العبادة أو ما آه، من هو العبادة أبنوي أصلي غاية الحب وغاية الذل والغبار أولاني كي ìfẹ́ ìfẹ́lẹ́ pé òun ni ó dé gbogbo ó gbọ́dọ̀ wà lọ́kàn ẹ̀rú sọ́nà ọ̀hún sáré ọ̀la kí ìjọsìn tó ṣe kí á ní rẹ̀ lẹ́ni tó jẹ́ kankan kí ẹ̀yẹ pé á rẹ̀ fún ìjọsìn tó ṣe bọ́lá ọ̀la sọ̀rọ̀ ọ̀hún ọ̀la àrẹ̀ الغرب أحمد الله وسلم علم من بيت الله سبحانه وتعالى ربي اللهم إنا صدق حبك وحب من يحبك وحب عملي يقومني إلى حبك عليك الله صلى الله عليه وسلم يا الله ممكن يقول الله بحبك كتابي وحب من يحبك في ذكر النساء الزمنية إلى الله سبحانه وتعالى ولكن مثال وحب عملي يقربني إلى حبك الله الله أتواجه النساء يشتغل tó ń gbé yóò mú سبحانه وتعالى ìfẹ́ من دلال الوجوب إياك نعبد أي المحبة لله كل العبادة تستلزم المحبة هي من الله سبحانه وتعالى يقبل المثل في مجد المثل يقبل المثل في هذه الله سبحانه bàtí wọ́n máa dúkà ọlọ́wọ́ sàánà náà àgbègbè dúkà nípa Muhammad lọ́sọ̀lá ju ọlọ́ òun àdúgbò náà ọ̀sọ̀gbọ́ abẹ́rẹ́ tuntun wọn lọ sọ̀rọ̀ lórí adánì ìjọba ọmọ tó wọn fi adánì mú níbi ẹ̀rọ ìṣòwò kan àmọ́ mi níta ẹ̀rọ ìlú àdánì ló wọ́n yára ọmọ mi á láti fi lọ ìyá níbi mo nífẹ̀ẹ́ zuhan mi. Zuhan fi lọ ní àdìsí pé láyé ní àhàdókù àti àkóhùn àhàbà ìlẹ́yìn ni wà yìí ọ̀wọ́lẹ́bí ìyá ìgbàlá. Ní ìwà gbọ́ ẹgbẹ́ nínú ìsinmi ìlú àìlọ́wọ́lẹ́ ní àdìsí tó ní ìlú ju ara ẹ̀ lọ oníṣẹ́ àdìsí oníṣẹ́ àdìsí ju ọmọ rẹ̀ lọ ju òbí rẹ̀ lọ ju gbogbo rẹ̀ lọ. فيجي لك أسباب عبادة وكون غاية الحب وغاية الذل والخلوص أما الله سبحانه وتعالى لمن يذكرني وعيدي وقدري أن يجيب الإسلام علما نافعا وعملا متقبلا ورزقا طيبا وشفاء من كل ذنب والله سبحانه وتعالى عليكم وأبوي أبوكم القرآن والشيطان من الخطاب هذا وصلى اللهم